ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته insha Allah ìwọ oṣù mori yẹrẹ ìyàmí náà sọhìn bí kúsù nàdín eré oníṣàbẹ yọ ẹnìrẹ yẹ adabu du'a láti sẹbi ẹtíkẹtì náà mọdúwà dábò hùwà náà ní àmọ ìsẹmáyé kọníṣọn nínú náà ká àyìnkọlọmọfúrú kọnọṣọ rẹ òsì kàdúwà nàdọ. ịma azarị ka ha nọ dai kini ọgwọ hụ na itugo meta inshallah onye adị ni anatụ ọgwọ uhe ahụ ọnọ n'ezie ka anatụ ọgwọ uhe ini kondishọn na ka anyị kọrọ fọsil da anyị kaduwa n'ọdụdọ ọ bụ ka anyị tara sọda lidu'a ihe li akwọti sharifa ọnọ bụ ki o dubi o shaduwa n'izu bụ mana ka ee bụ mgbanye banye anyị nwụmọ e, e e na ka omenene na ọ̀dọ̀ ọmasọ owóri lọ́mọ ju anyị nwụmene ọmọrí hụrụ adájú àwọn èyí dọ́ka kayọ́mùl ọrọ̀fà na kaka mi hajj ẹ̀mí na ihe ihe ka yẹ́ yẹ́ yẹ́ na hajj ese ekwuhịa na ọdụ esi gbanwe ekwuhịa na um, um, omori hụrụ adaju amụhi so an ụmọnụ ya kaburu an ọgwụrịta yomun alfa ọgwụrịta na so ọdọ masu rika ọnọ meiku jozi orisio ụmọnụ abụ yomun alfa dị abawa ehio nọ yawa abawa ehio nọ abaghị onye si ekwu omori na abaghị anyị si esi n'ụgbọ omori hin de ya maduwa pàtàkì ihe nọ because ụmọba nye ọba na ka ụmụ ihuru ededura ịnani dọka ramadan minal ashho àti ní omi ramadan ụmụ ọrịa na ka ka ụmụ ihuru ededura mgbe ehi da ka wọn mere dị inu hwen so ya masụ ụrị ka abụghọ ịbụrụ n'onye ramadan àti na ịta ịnị ọyị maduwa

ụmụ ọrịa na-eke ekata ka ọmọrihuru mgbe ehi anyị so etu ibo omorihi mani kwee mu manen duwa zinari omorihi duwa apaisa especially ome etumeyo no modere maira dọka pọl qala sallallahu alaihi wasallam okay on to mana by muhammad sallallahu alaihi na-aka nka. ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا أوكي أمور من سوير فان ذنب فاني إيتي هتا إنا بي إراهو فانو سام درما حين يبقى ثلث الليل آخر إنو ملايكا إيتي لوهي أوزيتا

man yastaghfiruni fa ghafara la ena po jebe kun le memori bi me jebe yo so ya ma ni opportunity in every iraho o ihe omori so ra bi okuku so bo tun bai ta ya ma so re ka iraho de le man like this ordinary omori jodi adu o because anything no we si ne hanon o bi re hanon o bi dan ku

anke hụ ụmanaika ka anyị ka okomorihi ọnịrị ọnịdị oge so enwu mọnọ nụ ma ọrịa naika ka waa majuwa enu mọnọ omori hụrụ adọ nwehi dọka wa inda nuzul lgoy atụmanaika ka orihi etiti asa ezo enwu menen orihi ọma na azụlaidis ajuwa n'ọzọ mee enu mọnọ it mustajab ذكر لتسمية الغيث الرحمة قال تعالى أفاق بكم مرهيو هيو كتناه أوريهيو أيزو آيام بابين ذلك قال تعالى ومنه النبى بان ذاك كهين هو الذي ينزل الغيث من بعد ما قمتوا وينشر رحمته وهو الولي الحميد omorika huwa lezi ọlọ́wọ́ obìnrin náà kẹ yunasiru lọ́ì ó lè tí ó hẹ̀tẹ̀ sọ́bẹ̀ oríhì mìíbáàdì máa kọ́nà tó bụ abẹ́rẹ́ mọ́ náà kẹ ya wọ́wà ka oríhì ọ̀nà tí ẹ̀tẹ́ ìdè wẹ̀yà ń fi rọrọ mẹ́ta dọ́ọ̀ ní gẹ́rẹ́ hẹ̀tẹ̀ sọ́bẹ̀ ayáǹbọ̀ ní náà ọlọ́mẹ́ni enwa zaza enwura abin na na kaka e ya chi da ihu na are ka ya ro ya ijo mu no wo garo ihe ha ma do chi te umo no ya se zo abo umuri hu da duwa ngwe hi doka wa kadhalika hali sujud لحديث أبي هريرة رضي الله عنه عن النبي صلى

dọka agụrụ na anaịka agụrụ hadith anaịka abu hore anụ anhu ọdọbe ani nabi sallallahu alaihi wasallam kọl ka ọnụ ọhụrụ ntu ya nabai muhammad sallallahu alaihi wasallam kọl ka aka akọrọbụ ma ya kulu abdu min rabbihi ọkị ọ memme igbu ọrịhịa ni ọrịhị ọịbụ ọhịa anaịka ọgwụ ọrịhịa anaịka ọgwụ omori فأكثر الدعاء then ọrịa ihe ọzọ ike ọnụ ọma sọwụrụ ka ọnụ ọma duwa arụrụ ọbọchị bekee nọ ụmụ na-ama gụ ma duwa mme dọka ini ko ni tọrọ sanar mụ ka aduwa za ọzọ an ya sata ha duwa bihamdillah wa sana alai bi asma'ihi wa sifatihi ọkọ n'obi ka ọlọnyi maduwa daki aduwa non ume gamo muri habo du muri habo wale ma do gamo muri no wa gama do wa gama bi asma'i ihe ho muri abere rere nyana ko muri onye wa ati abaju wo muri wa ka muri zada eh kwa kọsara anyị sọrọ ọna ike ọmọ ọna ike wee zụzarịka an kuma yi mace kai wa in ta'udu ni'mat Allah la tusuha wa ka wa zarika ni en wa mana ka o mu subhanahu wa ta'ala awo me wa ya zarika then e wa appreciate iso mu yo dira me oda da wa kai ura ko sa so ani ka wa ko mu ya oda wa ya ko yo oda a ko ki lafi no mu ni su yo it what to appreciate oh wa ka appreciate o mu sáà ní ká wọ́n kó mórí ọbọ̀ dẹ wàhálà àkọ́ ọbọ̀ wà gàmà sọ̀kọ́ jùlọ ha ẹ̀hó ẹ̀hó ẹ̀yọ̀ zọ̀rọ̀ nọ náà lúwà pọ̀ láṣà náà bí o sàn sọ̀dọ̀ mẹ́wó dẹ bí umu ehian onye pàpà wẹ́ pọ̀ dùwọ̀ ká ụmụ ewu ewu sam mama ni bisa tamanu shawani yanzu ko kabila ta nawa nawa kusa ta so yi mutu en pa atam awo aban yin sara ro ina so an to he so abe go be honon be ko ape mo san oni pa fada wa na be du ti le mi loza akugbe wa ra because you address the way you appear ehe du mr wedu meso kai uma anan wa we corporate then wara na je pe da salamada salama da do ehi ba ngwehi wara ngwehi do kwa aba bere mo nu ko be du we se he landa we blow le so na fu we do he do he do he why can like call heli du re ru a we kwa se wo ka abasu no ja he me

amekile yaba amen dule konto mo sasa mo imam with what innal hamdalillah innal hamda lillah isana hisobe abobo murihi o to mo ja ko murihi abobo nahmuduhu wa nasta'inuhu wa nastaghfiruh da gawo da gama sani ka wa gamo murida ọ̀ntọ́ e, e e dị iná di onú ọ̀húrọ̀ àmẹ́ àwọn máa ń hakẹ́nẹ́ náà haka aláhùn mọ̀lẹ́kà alhamdu kúlù ẹwọ àwọn ọ̀bìn ìwọ̀n mọ̀ yìí àbọ̀bọ̀ bẹ̀m̀bẹ̀mí sọ̀sọ́ ni yìí ní ẹ́tíkẹ̀tì náà sì màdúwà àfáìkà yóò ọzọ èyí jìdá kẹ́nẹ́ tó nà kẹ́ ẹ́ láìka ó sọ owó yìí màdúwà ẹ ọmọlì ọ̀sán àfọ ọmọlì ọ̀sán ọmọlì ọ̀sán ko mori da ko mori ya boda do gama ehe ore ho no responsible wa o ho buke e tukai on to mori so salam ore esiye kai e, e, as-salatu huwa ịsa isa wa ko yo aduwa then look at him and make sala dere ma na ni misala kene they will start with Surah Al-Fatiha. Then look at the meaning of Surah Al-Fatiha. service performance is on my voice out وما وما نقصلك له الحمد لله رب العالمين wọ́n á fi ṣe fún ọmọ yìí to start it wọ́n á kó ọmọ yìí àwọn abọ́bọ́ ọmọ yìí náà kẹ́ ọ̀nà ọ̀bàdẹ́rẹ́ yìí sọ́ọ̀rẹ́ àbẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀mí dẹ́gbọ́ kún àgàmà arrahman rahim ọmọ yìí ọ̀nà ọwọ́ náà ọ̀nà ọba náà yàn báyìí arrahman ọ̀rọ̀ ọmọ ya bá ya bẹ́sà ọ̀nà ọ̀rọ̀ ọmọ ya bá ya pín ọ̀dẹ́rẹ̀ ma àríkí ọ̀nà ọ̀yọ̀bà na ya bá ló àyè gàmà tẹ́lẹ̀ ya ń mhm. wí mi sànà wọ́n àgàmọ̀ mọ́ mọ́ إياك نعبد وإياك نستعين ewo no nya na sàáyìn ẹwu nya tọtọtọ no yẹ ẹsẹ gbogbo ahorow wani na wọn kà hójọ you are praising allah wọn àga mọ ya yẹ àná ìdí wọn máa àga máa sílẹ̀ ní okú wọn àdé pẹ̀ lọ́wọ́

dogama before any other thing ọmọ náà wọ́n sí i. dọ́kà ثم يصلي على النبي صلى الله عليه وسلم ọba zai yamma nura gamo gamo morihi dura ko morihi awa do ba na masalati on to morihi sallallahu alaihi wasallam doka wa yahtimu bis salati kadhalika li hadithi do wara mara zabi wa wa tare sore ori masalati won to murihi akuri hadithana ka wa ba kai sami rasulullahi sallallahu alaihi wasallam rajulan yad'u fi salatihi wa lam wa la yumajjid Allah ta'ala wa lam yusalli ala nabiy ka on to musa salam o ka nyu yo no na ka kai a pesa sallallahu alaihi faqal on so mi sadaka ye ajila hana ba so no ra he ora he ni ni sana kai e ri la ko ni ma ho wa wono doka idha salla ahadukum ijada ni nyo nya ono ko sala falyabda bitamjidi rabbih onyima liri sọ́bì ọ̀yí gama ọ̀yí iṣẹ́ ọ̀nyí ụgbanyị sọ́bì omume ihe na-ekọrọ mọdara ihe ni wasana alai ọba bẹ̀rẹ̀ ma ń gọ́ ọ̀gá ma ó mórí hìnà tó ma lè sọ́lẹ̀ alànàbí ọba bẹ̀rẹ̀ ma ń gọ́ ọba má sì láti yóò tó so abaya onye na-awụ adụ kọwa set ejiwe kene asa ka ọ najere kụrụ ala ọhụma tini ma ala ọhụma ndị ụkwụ ala what hand kwuo bụrụ ihe abụọ dama anya beka anyị na kawa sepi sọkụl fata because otu otu anyị anyị ometu otu abụọ mere sọbụ edama ịnị الحمد لله رب العالمين الرحمن الرحيم نبتا دو مسلك ينتو مرهين صلى الله عليه وسلم أتابي أبي هيري ينا يكون تو مرهي صلى الله عليه وسلم آصبه إن حديث هيري ني أمنا هو سيري دوكا أن يطيبوا mafụ amụhụ ka ịdị dọta n'abụ mecha duwo lọtọ nwee ihe ọrịka ma sọwụrị ka ịsụwagharị ozoza asụ kwụghara amụhị enwụ asa abe na-eitu nwoke na aketa ma nwaanyị enye na-ekwere hara Ka ilechie kaka aka akẹ́kọ̀ọ́ yà halal kí haramu ma so

agobe ọ̀ẹ́ kọ́nà tó mọ̀rí sallallahu alaihi wa sallam haka inna allaha tayyibun pàtàkì tara ó mọ̀rí ọ̀nì la yaqbalu illa tayyiban ọba àdísẹ́ ìsẹ̀ni àpìtànà ni dọ́kà wa inna allaha amara al-mu'minin pàtàkì tara ó mọ̀rí ọmọ báyìí òkú ọmọrí ni bima amara ní ni fakọ́ ló mọ̀rí subhanahu wa يا أيها الرسل كلوا من طيبات وعملوا صالحا إني بما تعملون عليم يا أيها الرسل ما هي ونطو كلوا من طيبات واعملوا صالحا كلوا من طيبات واريني سنانيني

صالحا دواتي مكروزا إني بما تعملون عليم أوكي أنا أمري للا بسيا مبين بميونوه لا يخفى عليه شيء في الأرض ولا في السماء أني ستي أمري إني سامع وانا بن صبي إني تيسو سو مريه agwọwọ nọyọ ya bari yiri kẹyàrí sí ní ìzọzà ọmọ yóò máa kọ́ dáyọ̀ tó

bọ́kùkù ti tẹ́ pùtùpùtù déjùdù kí ya ya mọ́dù yà ihe ilẹ̀ ana ẹ̀ka ọ ma ń wọ́n máa ń tẹ́bẹ̀ẹ́ bá lọ́ máa za wọ́ sí sàmà dáàkà nǹkan yà rọ́b yà wadari ya yà wọn dàrí yàm ọmọlì yà wọn dàrí yàm ọmọlì yà wọn dàrí yàm dọ́kà wọ́n máa tún wa mashrabuhu haram oyíwa níbi sọ́bì haram wa malbasuhu haram iṣẹ́ ní ẹ̀kírẹ́ bí haramu wa gúfìyà bí haram dáìkẹ́ òzán náà bí mọ́chán ana ifásí pàtọ́bì haramu yọ́n dọ́kàfà anna yustajabu lizalik ọ mẹ́mẹ́ bó sí kẹ́ ẹmúrí mọ́zọ̀ náà dájúwa àtọ́nà ìkísọ́bì ọ̀yíran haramu oihuan haramu eh ozana de fabe haramu so ama ju wa da so am only yani ni condition na kekai e. azuwa ni ale mustajab ama semme na ukasadu wa ndongwehi agube koma todori umu na wa zo tori ni so yes kaduwa ya

ya atọ ọrịa ya gwụba iji ya ahịa omori ọnọ ka ọrịta enwe ya ọzụrụ enwe ụmụna ọgwụ ọba iwọn dọka sama a ojudu shuru to aruba ali kobole duwai wehia ọka despite ka ọ ya ni shọọbẹ ide na ana kai ọ ya nzume ka ajuwa na ya ndọ wehia ide na na kai al'awwal qawluhu ọka ide na na onye tafa na kai ọ ikọ na kai ya tụ tuilu safar

opportunity ọ bụ ka adu ọnyọm dọm asụ na ayịta anyị na ma du anyị mụ nọ dọka famaka atọra sọfa kana bụ ila ijaba lidua oke mgberu mana ka ọ sụzụ sozo abụọ ọ gwụrịọ ọ gwụrị kisọrị aya nzu dabiwa nwehi لأن مظنة الحصول انكسار نصر بطول ịba عن الأوطان ọkà ogun kí sẹ́yìn ara àyẹ́rì òyìn ní kìsọ́bìn ọwọ́ àwọn ìkòríṣọ́ náà kẹ́ oó è e broke wáì kẹ́hún náà wà òṣòlò náà òṣòlò gọ̀dọ̀n ẹ̀rọ ìṣe pẹ̀ ń wèlè àná nánú wọn náà náà bọ̀ wọ́n yẹ break down economically jẹ́ yóò lọ ẹ̀kẹ́ hún náà ọjà lonely ẹ̀wùnyára ọ̀rẹ́ bẹ̀ kílẹ̀ sọ ẹ̀kùrọ̀ náà ọ̀nà ìlànà ẹ̀kùrọ̀ náà ẹ̀yàzà ọ̀nà ìzọ ẹ̀yà ọ̀nà ìyẹ̀tìzọ so omuli kẹ́ náà fún yẹtù mọ̀nà náà nínú mọ̀nà omuli ẹ̀húrọ̀ àdájúwà lọ́kà wọ́tá mi màṣápọ̀ wọ́n àwọn ìjẹba ọkì kì mọ́ àwọn abọ́ eh sababi oda na kai o de ngoni sababi na kai o muri an fo sin da duola o za bu tozi ama se me kai o jo no ro na ma na so le okoto an eh atada duan akubu na be o na de ama me pa donc asani ọkọ̀ gbọ́hùn máa ní kọ̀míṣọ̀nù ọ̀bẹ̀kẹ́ yìí kọ̀ọ̀lú ọkụkụrụ a sukusuku edidure kuku enwo enwe na mana kute kuru fahusul tabzilu fi libas wal haya wal mazuna ijaba enya na ọkụkụrụ hie then wee kwe naturally <laughs> ate diune kuhie ngo osoni yane ve sobe inire yana ki sobe ogume kombu yanda juan kai this person is highly what in need omo yan yan wo o yan wa gobesa ne o yan bi no wo ban amasa me kai ya sabi no bolo no wa masamuhu haram wa mashrabuhu haram wa guziya bil haram dak asali okana to haro huta ana kai ijo na kai o me yan ɔnà ɔbɛ kɔn tum yà káyè yà mutu yà dá yìí lẹ sàmà dɔw máa ń tó bá ń fẹ́ bẹ̀ báyìí sàmà. sábà bí ɔhún rẹ̀ náà káyè kɔlọ̀ máa ń tó wá duwọ́ kẹ́nẹ̀ ìsábà bá náà káyè òun mórí wúlò àti dá duwọ́ la. dɔkà fakɔt tawatarot al-akhbar ani rɔf iliyadɛn ti du'an omi ha hadithu salman kɔl ɔkì aláàdì hadith lè púùrù. ìní rẹ̀ ọ̀rọ̀ máa gbogbo rẹ̀ da maduwa ini hadith ona ona hadith kai salman no dawin qala aka kai qala rasulullahi sallallahu alaihi wasallam ka onto murihi sallallahu alaihi wasallam kai inna allaha hayyun karimun patak tara omuri yo omuri gumuri na kai ono yaran karimun dobo no banin yastahi idha rafa ar ojú ọmọ ọwọ́ yẹn ni ọ̀wúwá ní hẹ́rẹ́ àbá ìta àyẹ̀rú dùhùmá sífìrọ̀m kọ ìbàtẹ́yìn nọ ọwá nọ́nà ọ̀bá kí ìdẹ́kẹ́ òṣìṣù osisi dáìkí ní pọ̀sítì nọ́nà ọ̀rìn náà nìdán mẹ́yìn sọ mẹ́yọ òmúrí ya ń kọrì ta àmá sára ọmọ náà kẹ ọrì wa gbogbo ahibi tɔɔde yabaare akubi haram agwama ɔnɔ yaa kaa ɔmɔrɔ ka yaa maduwa ɔmɔri hɔ daduwa yi ɔbɔ kaniya man ɔbɔ kaniya yi maa tɔɔre a man sumu na wa yaa zɔ tɔɔ nin sumu na wa kogo e haramu e mɛ kucɛ tɛ tɛ e halala na bɛ halala ne na bɛ ɲɛ tɔpi halala ne. because oh, in so much you get the other. Dọ́kà ọkì àrọ́bì anátọ́ ọgbọ́hù na ẹni ìdọ́nà sílọ náà kẹ́yì owó ni àwọn ohun àbọ̀ ọ̀nàbọ̀ ọ̀dájúwà ọ̀nàbọ̀ ìkà náà kẹ́yì yàrọ́p yàrọ́p ká omuhe na madarihim omuhe na madarihim dọ́kà wọ́n wà ilhahu alallọ́hì bí tàkìrì rìzíkì rọ̀ bùbìyàtì ọkọ̀ náà bí sọ́bì oisha itina itonoda me oino hi omori do kwit peteren dam ba tura genjo sai oi samai oi hi le hu omori na kai ono badari hani ko kaka ya rab ya rab ini oni ani ni puwa full concentration ini oi hewan an do wo oni emu full concentration ini adu ono da na oi ni sobe bunu omori ansi dadu so ini condition na me ana me kare mu yo dadu ono kai oi abo ya no wo hiro wo hire ya rab ya rab da ba tura genjo sai

dẹ́pẹ̀ kẹ́ àbídẹ̀ ìnànà ọ̀yà ń ṣọ́ẹ̀bẹ̀ náà àbídẹ̀ ìnànà sílá ọ̀yà amúhù ọkẹ̀yẹ ń jẹ́jù wọn sọ́ọ̀bì mọ́tò amúhù haram òzò náà zẹ́rẹ́ náà haram wọ́n máa ṣọ́rọ́ bù haram àti òṣèlú èhù òzò ihu náà ti yóò náà kẹ́ haram ọ̀mìn wọ́n haram haram haram

omorihi ọ̀dájúwọ́dá ọ̀nàrí sáré àdábòl ahù ọ̀nàrí ọ̀pípọ̀sán wọ́wọ́ àdábòl báàkì lọ́kì ọ̀pípọ̀nà ọ̀nàbà náà rẹ̀ wọ́wọ́ asùlọ̀fin ìjábà àndáìkẹyẹ ọ̀nà òwò òhìẹ tánágún mẹ́kì sáré àdúwọ̀ nọ́nà omori ọ̀dọ́ onwehi lọ́kọ̀ wọ́wọ́ àtọ́bàtọ̀ ọgọ́dùkọwẹ́ tí ó bá ọ̀bẹ́ òrírí yẹn yẹn yẹn dúwọ́ àmàdúwọ́

so so ndigo hiati papa pada ana ka na vini e ya na ori e, bi ngenge ngobin so e wa masuri ka wetu ba hono bianu ameda wes ko mulo dadu anwe umuno ile tu ba hono abako bianu amenne daka wa radd al mazalim wa ikbar ala <laughs> that's me going in, I'm going to high on. It's some of those that you really know about return on that. I said, all right, now, what are they who know that? And what I say, no one may they I'm Ọsọ oh, oh, ah, ni lè Anyị ma ìdáka Ẹ́ anyị rẹ̀ náà n'ụwa òjòzó na we return it agụbie wanye ọdasiti wanye gọọtọ ịkọ mori hisa e ma sọfụrụ ka ọrụ n'ụwa wọchọ ọrụ dụwa ha omori hi ọmọ ya ohe etehu a ni hadis hadis ilahi ka inni inni inni inni haramtu zulman ala nafsi were eme hi

so wanya wa wa wa rubin yanga ngato waja ya rab tumuna wa ha hono binni doka wal iqbal ala allah then wa ma ra mo so no du we ko murihi wal istajaba lillah then de wo murihi ja ani ah, kai e wona akomo e wona afisa hono wo muri e ta'ala وإذا سالك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أمر وإذا سالك عبادي إجاني كان يوري هي منايك كاي أوه سام فإني قريب ebe mmiri ma gwụrịta ma ọ ụdị ibudo awata jaiza da an dị ohi ọsọ na kai ọhịm ịjụ ọhịm ama anyị dị anaghị na nkai ọhịm metu ohi mazi n'ọban sari dọnọ فليستجيبوا لي وليؤمنوا ọ jẹ́ ọ̀hìhẹ́ ọ̀nẹ́nìrán àhíọ́ ẹ́ ọ ọ mọ̀ níjà bọ́ọ̀ ọ̀zọ́

wanye ke zaka wo mori ga then apart from this wo mori bi na wafil cause an so that any chite before anything you prepare a ground baba nke wa personal anyị ẹ̀yọ̀dọ̀ ọ̀dọ̀ ẹ̀họ̀ náà dùn tẹ̀yẹ̀ tẹ̀tẹ̀tẹ̀ dà ka ya nye rọ anyị anyị tó ń tẹ̀yẹ̀ ìtú wa kó wọn rọ ẹ̀ka tó mi ní àyè màá nfa màdàbà mi àyè màá nà then ẹ̀rọ láì talk much of omorihi jẹ́ ẹ̀jẹ̀ ń dáwọ́ pẹ́sà yìí especially ọmọdúnrẹ́ mọ́ tó mọ̀ ìtọ́sọ́ náà àkáǹtọ̀ ká yìí omorihi ètí yìí ní sáà mọ̀dúnrẹ́ ma bí n sìkẹ́ náà pàmì sọ́dọ̀ máa sọ́yọ̀ ẹ̀ náà hìbìm tó iná kòrí débi máa sọ́yọ̀ ẹ̀ wà rí kú ozi jẹ́ mọ́ òjò sí ní àwọn afẹ́ ilẹ̀ ra wọn náà bú so ìjẹ́wàá kúrẹ́ jẹ́ àbọ̀ na a anyị sị eri kawa so, tụwa so, sụ nyanwụ nyanwụ ka aka ya omori mama mmemme nne eye amaghị aha anyị ground na ka ya ọsụ katọ maịka ma anyị ma duwes ma ihe omori isọ ma anyị ma keke isọ duwa duwa pịsa asa ka ya ewu mesọrọ họọ họọ họọ dị ili daba ha ụka ọ na kwuchi bụghị iji ụwa ọkụ sọ lakwụdụ ụwa ahị ụwa ụwa ụwa ụwa ụwa ụwa ụwa ụwa ụwa ụwa ụwa ụwa ụwa ụwa ụwa ụwa

àjẹ́ náà láti fẹ́rẹ̀ ẹ̀rọ dọ́ọ̀kú ilé títà ìtànyẹ̀ ni kìlómítì <laughs> méjì àfẹ́rẹ́ ra <laughs> dọ́ọ̀kú stọ́ọ̀kì fẹ́rẹ́ ra bí mẹ́rin tó pèsè wà lọ́wọ́ ọ̀rọ̀ àti bí rè ra sẹ́rẹ́ tó wẹ́ẹ́ rè dé à. ọlọ́run ọ̀rọ̀ ìjẹ́ ní ẹsẹ̀ kẹsẹ̀ wọn ọdọ́ ìmọ̀lì ìfà túnbọ̀ náà wà hàn yẹn ṣùgbọ́n ẹwà wọ́ ọmọ ìyíjà. bụghị na nwọrọ ọnụ bụghị na nkata ọnụ ee wụọ ọmụrụ ihe so that eji wara awọ ọmụrụ e ihe abụọ ehe eji ọnụ ọwara anyị gọt na ihe ọmụrụ ihe so ịnị dị n'omori ihe deduo na nwa ehi ọnya anyị nọ n'ọtụtụ sọrị ewe n'etu ihe ohida ịnị ọhịa na ahụ dọka fal istijabatu lillahi sababun li istijabatuhu li na li duwai kama qala sallallahu alaihi wasallam oki oina wo omorihi dewe tu omorihi rija sababi oba na kai o se me kai omorihi ono le torihi ono ohi ni sana kai apa an kuntu musa sallam o ma peta we an waqtihi fi hadith al-wali alladhi yataqarraba ila Allah bin nawafil ini rai woli omorihi ono kai kai o masubiri o guru omorihi rere sọ́rẹ̀ rí náà fi lọ ẹ̀kọ́ ọmọ àmà súnrè ìníkẹ̀ abábọ́ náà ṣọ́ rẹ̀ dọ́bà rẹ̀ náà dọ́kàgùrù owó rí ẹ̀tẹ̀rẹ̀ jòrí sọ́rẹ̀ jòrí náà fìl jòrí ikú náà fìlà don tó mú ìṣẹ̀ṣẹ̀ náà jẹ́ èsì ẹ̀kẹ́ yìí hátà yóò ṣe gbòho pórí ètùtù kẹ́ yìí ó mẹ́kúkú máa náà kú náà fìlà dóńgbòsídò kù sílẹ̀ yá ni.

umeka bata wa ore nini oseme omorihi anamoto omorihi la khofun enya e e na e iwa enya wa hiwa isa na iho oto omorihi enya yo wala hum yahzanun dere ba ni wan sobi ayodu do ejiwa وكانوا يتقون أنا بظن كي أدو داي كي أبو دائما وكانوا يتقون من ينني دواما يصري أوي هم ومولي so ìsọ́nà Emu mú kó dìbí ní ní ibẹ̀ kẹ́ náà mẹ́rin

da ba la re re se su si le tu a pa eta so ba cha o se du a o ke wa me wa man ye ju mu ko ma du an and ozo de tu de re u this guy is connecting with his lord is spiritually trying to what connect with his lord ere wa e ka ba ni su wa ma ni anyị wọkọ anyị ka wa reverence ụmụrụ hi bụ venwa onete Where wéèrè nù dọ́kà wọ̀nyí sàhábù fìljú wọ̀nyí sàhábù ẹ̀ máa ń ṣọ́ dọ́kà fìljú ńlá inú jamaat dọ́kà ìfà òdùá wọ ádámù ìzùháàrù ìlà fìlmà wà tìǹù lẹ́tí wọ́rọ̀dà án ìnàbí ọkì áàyí kẹwọ́ mọ́dúwà then dọ́ọ̀jọ́ yẹn ní kẹyì wàá ṣọ́ ọ̀tọ̀ ẹ̀ ẹ̀ẹ́bí sá dọ̀ọ̀bẹ̀ kọ́ńtùmù sàlám ọ̀ mọ́dúwà a kana yanzu harun fi haduwa do hure sai kun tumu isa salam o hu o maduwa do me ta hayna sonnon aw mawatun allati tad'u li hajatu ila izhari duwa abi kai ahana ke kai e ni jan kai wa sho to he duwa no ame an ke huna wa muru ke ayo na wa to tete ruka duwa in fact ị ga-anya anyị kewa akwụ wasị ọnwa ọta fehe agụgbọ ịsa na anyị ọzọ enwetere fese then where you can do you can hide it ọ na-eri na anya nkata dani ka m ọsọ nọ nwaanyị ka ụma ede ọzọzọ aha ahami wee bụ sọsọ nọ ntị wàhálà ịba mgbe ọ nọ nụ ya ka ndị ekpekọ bụ kono wakana bena zalika koram wa abẹ́dọ̀ mi wa abẹ́dọ̀ strike balance. ẹnìkan wọlé kó àbùkù ní ọdún àtẹ́mi tá a sún rẹ̀ wa ayé strike balance. dọ́kà dọ́kà fíìhà àmà ìfáwùdùwà sàmàn àdìlẹ́tù màá yá àlè ọkì ní kí sọ́ọ̀bì àmàdúwà dàìkàdúwò náà fún fi tẹ́ǹ wéèrè òtú ẹ̀bà okay ibenu ana hawon anabe from quran abiki suna to mu sallam ini kai allah madua ya o se te atulu okono na le burani qawlu ta'ala ona wa ikunu mu hiya kanu mu ne baban kai ud'u rabbakum tadawwan wa khufiya innahu la yuhibbul mu'tadin murka ud'u rabbakum wayo moriya na badare ya omene oh, tadarru'an wa khufiya do wa hion with what it is okahi wa khufiya do fite kofi ero ayo se kan ko awa de we ndo we diga eh ni tadarru inu suku ame then omulu no kai no ko na kai fite na ineweri dúnbí lọ́rọ̀ mọ́tò láàrin káyè innahu la yuhibbu al-mu'tadin ọkọ̀ pàtàkì àwọn ọmọ yìí ó sì rẹ̀ náà káyè ẹ̀ mẹ́nẹ́mẹ́ tó tó lè ṣe káyè dúwé lóhùn dáàtọ́ yìí káyè wà á kárẹ̀ tó yìí ẹ̀yìn wọ̀ kọ́ ẹ̀yìn tàbí wà رضي الله رضيا عن فعله وذكاه وهو زكريا عليه الصلاة والسلام أقنا بكي أمس بنا تعالى ọmọ ìtàmà ẹni tẹ́kàndàm àníjọ́nà ìkẹyì ọmọ bá ní ọ̀rìn ọmọ ìlú òhìn náà ẹni sọ́nà ìkẹyì ọmọ dọ́nìyàn ẹni náà níbẹ̀nà wọ́wọ́ zakariya aláhìsọ́látù wasalam ọmọ bí anábì zakariya aláhìsọ́látù wasalam fàkọ́lọ̀ subhanahu wa ta'ala omume ọmọ ẹ̀fà ní bàbá dáàmù ọ̀ìtà máa mi nìzọ̀ yìí ìní yìí àdúgbò náà náà mẹ́rin ẹ̀kẹ́ omori wa appreciate ẹ̀kẹ́ ẹ̀hẹ́n this is the best way of praying or invoking Allah subhanahu wa ta'ala ọ̀yẹ́ ní sẹ́tò mariam vasire anabi zakaria rọ́dí ẹ̀ eh, alayhi salatu wa salam bákan kẹrì إذ نادى ربه نداء خفيا سمعي moita maiwa ignada rabbahu in mana kai asi yo mori yana ladari hen nidaan khafiya oyi yana yana kai bositen bositen esene bitunna anabi na kai rihaman anabi zakariya o mere na wodi of emulation now don mori ya moita mai no qur'an ahi o mori yana faita

because Aisha radiyallahu anha onye na ọba na-eka ọ kwụsịkwo ntụ mụrụ isi ọsọ na ọyịdị ịda ndị ọhụrụ ma ọ jelọs so ntụ mụrụ ọsọ na ndị otu ka ịdị ọha abụọ abụọ dịka Aisha ya otu ime asụ ara arụ na betere fayafza'a ila sola sa ila rabbahu wa mustaqiran duru kuntum salam on ni ni reisa lo yiku don ne nyimi sala ko jori karo bora do sa ila wa ba da po mori ya ne ta muna kai no badar ya ne mustafiron da po ke ibe doka wa wa tajjaha ila baqi baqi al gawqat yad'u hunalika al amwat dure ko tumi sala o be ki sabe eh ogani baqi ana kai e no po mori hinan da maduwa izini shine hizo doka akhraj al imam muslim fi sahihihi min hadith aisha radiyallahu anhuma ta'adil nawhiru min hadith sahih muslim any hadith na kai o ni lafiya any re any hadith na kai aisha radiyallahu anha o ka kai فقبت رسول الله صلى الله عليه وسلم ليلة من الفراش. كون تقول سلام أوبو مي أوبو إن سوي فم إن رهوام فالتمسته فوقعت يدي على بطن قدميه dimi esiyon tó mo yin dimi bi bẹ́ẹ̀ bí wàá mu kanyon ẹni sọ́ọ̀bì ẹna ha kani sọ́ọ̀bì ìfẹ́tẹ́ hàn wàmí. wọ́hùwà fi masjid bẹ́ẹ̀ kí ni masilasi tó mo yin hàn wọ́hùwà mansubatan wọ́hùwà yakul lọ́n tó mo sọ sọ́nà dọ́wọ́ wọ́ọ̀yìn ní ìbò ìkẹtọ́ náà dáa kan kai allahumma umurihi ewana madarham a'udhu bi ridwaka min safik ma po isere ho ne vayo hina ukawa ham ho ne sabe ayudwa wali mu'afatika min uqubatik dimina afa kai wa ham ho ne sabe ayamba wikilasi ya ho ne sabe oyewo murihi noka wa uzu bika mink dima po isere ka wa ham ho no ve wata ọtọ mo ní àpàtọ mo ní náà wà hàmpọn wà òde nàbọ sallallahu alaihi wa alihi wasallam sọtọ mo ní àná áfíríkà àìpàkà mo ní náà wà hàmpọn wà ó yé ní ìdáni nípa wà àpàtọ mo pa <laughs> la shadid ibadi anni ghafurur huwa al'azabu shari kenu be ya oriyan kai e ma bo mu na kai ni jebe ni ni maya man ama oye mo mori re yo awo mere ya nganga nganga mu na ha hu mo mori don so mo dai kai wa o go beka ni o mori ma po ikre ka wa ha mu no be ko ta wo na wo mu no ya mu na ha mu mori dan so mori aka kai la unfi sana'an alayk ma go gamao ma ko go gamao ana ne kama gama anta kama asmeka ala nafsik ebi kaye ewo ugbo ni mele kama wa ma abu kama o o so wuro mana keka sallallahu alaihi wasallam ذكر أحد مسلم في صحيحه أيضا من حديث عائشة دار دوبن إن حديث مسلم إن حديث أنا كورين لايفا إن عائشة رضي الله عنها قالت عائشة ورأيت دور الحديث المكاري لما كانت الليلة التي كان النبي صلى الله عليه وسلم فيها عندي أوكي أمي نابكا إني لهنا هكاي أنتم صلى الله عليه وسلم إني هدام أصو هنون هنون بكو هامين انقلب فوضع رداءه أنتم صلى الله عليه وسلم ضبع نابار فوضع رداءه أنتم صلى الله عليه وسلم ضبع قامن تاني أروانين وهو أنا عليه أنتم صلى الله عليه وسلم ضبع أبانين فوضعهما عند رجليه دون تمشي عندهم عن قوة تنسوابي أكتاهواني وبسط طرفه إذا راه رسم دوم عن طوفي تام وطوفي أعكاني على فراش تيسو بيداني فاجتجع دون تمشي عندهم عن شكا هوتون لم يلبث إلا رفع من ظن أن قري رقدت أنتم صلى الله عليه وسلم أصرع ديرون كاي أني أوفيس أنو في ما صران don so mori ọmọ ẹwọ sáà káàkiri sẹ́yà wọn so mori ẹ sọ̀rọ̀ dé èrò nkàtẹ́ lọ́nà ọ̀yẹ́ àbúrò àwọn àìsàrè ọtí mùsọ̀fẹ̀ àsọ̀rọ̀ lọ́kì dáì don so mori ìró kẹ́ ọ̀n fi mà sọ̀rọ̀ fa ahọ̀ lọ́lì dà ahọ̀ rọwẹ́ẹ̀dàn ọ̀n so mùsọ̀ sálám lọ́sà wọn àbọ̀ ṣẹ́ ọ àrùn àná rọwẹ́ẹ̀dàn gẹ́ǹtìlì ẹ̀wọ̀n ẹ̀wọ̀n lọ́sà wọn ṣẹ́ ọ ẹ̀ kàgbọ́gbé àtà àìsàrè yẹ kẹ́ ọ̀nà ṣẹ́ àgbà sọ́lọ́lọ́hu alẹ́ dóòtú mùsùlùmí bó wọn rẹ kàdàbà nù wọn hó hẹ́ẹ́rì àgùrí àti àìsàn yìí kẹyì ọdún sí mi ti yẹn o fàhọrọ jà tó ma àjẹ àfàhọrọ wẹ̀dàn dóòtú mi ọjọ́ ọ̀wọ́ rà kó yẹn yẹn dóòtú mi tó tó hẹ ọmọ tó hẹ yọ dóòtú rẹ tẹ̀wọ̀n ẹ̀wọ́ tó hẹ àdúrọ̀n tó mọ̀ yìí ni don electric garment and don children aisha kare bora ni wa tamautu don se himara don le si kwe won wa taqadna'at al-izari don watanen summa intalaqat ala atharihi ijo nunu babora re ko nyan don tan wa be tri ton jaa al-baqi pooro na nkai e, onto mo mare ni tu ini sabe e oganyo ko mo na da pai don to mo hida kai e don fa pa don to mo do mo ten fa apol al qiyam onto mo ma bo je izo no ini oganyi baqi onon don to mo do ne ku ino janin summa rafa yadai ثلاث مرات او بين من انتم مثلا ضرب واهرا وفتا ثم انحرف فانحرفت دون تمر دوبا لما باران ام اوسمتا ناو دون فيري بابو باري بوبورون فاسرع فاسرعت دون تمر دو سيين دون فيري داتو سيملا دون لهين رضي الله عنها فهزول فهزولت دون تمر دابو سيين دون فيري مو سيين دون لبس دون سيملا فاحضر fàdọ́rọ̀tù wọ́n tún bí sọ̀rọ̀ dọ́ọ̀ sẹ̀ màsúrò dọ́ọ̀dù sẹ̀ ni dọ́ọ̀dù advance náà wọ́n tán dọ́ọ̀dù àìkọ́nà advance ń fún náà bọ̀ nù fasabakọ́tò hù dáìkọ́nà dọ́ọ̀dù dọ́ọ̀ tó mọ̀rẹ̀ yìí fàdọ́ọ̀tù dọ́ọ̀nù ìfẹ̀ ń wé yẹn nínú ẹ̀bọ́ mọ́tò wọlé ká ẹjọ́ tó mọ̀rẹ̀ jù sẹ̀tún sẹ̀tún sẹ̀tún sẹ̀tún ti nẹ́fún náà bọ̀ nù dọ́ọ̀nù dọ́ọ̀dù dọ́ọ̀ tó mọ̀rẹ̀ yìí dọ́ọ̀nù ìfẹ̀ ń wé yìí dọ́kà fàlẹ́yìí sá ilà ánì tọ́jà tó fàdọ́kọ̀lá ẹ̀yìn sọ́nà mẹ́tọ́ sọ ẹ̀bọ́n na ọmọ ẹ̀wọ́ ń wéhí dọ́nù hùtún ọmọ ẹ̀m túnmù ẹ̀wọ́ ń wéhí kẹ́nẹ̀ fàkọ́ ọdún túnmù ẹ̀hàkà yìí máa lẹ́kì fẹ́tù ẹ̀wọ́ àìṣà sáàmù ẹ̀ bíkọ́ ó lè ní ìjọ́nà hùtún àìsù kẹ̀kẹ́ àìsà ìjọba ẹni kó tún ṣe sọlám àbá àbá ẹtọ ọsẹ eré wo bìn this ohun tó mórí ọdún fẹ hìyà tọsẹ eré ọdún kìlọ lè ti àgùwọ àyíkọ ọjà nbàrẹ máa ń lé yìí ẹhọn máa ń yìí she can keep nature rọjò allah anha dúwé eré kàtó wéwé lọ́n tó mórí ọsẹ káyé máa lẹ́kì. yẹ aish hashem robertson ṣètù dùmọ̀nà dị m aka nka yi la shei am enyi enyi za ahụ kọl otu mụsọ dọka yi la tukbiri nani aw la yukbiron ni latif alkhabir aja kọwa kaa mi ẹwọ aisha juntu kenu bọrọ ni zọm naa ẹwà wọ ọmọ yẹlẹ kẹ ọnà kenu bá bẹrẹ ndọ kàá mi fẹ hapụ ankomo nyere akọni bẹrẹ ntọ mọrọ yìí sallallahu alaihi wasallam inu mana ka aisha no nyonya on ha foko ai on ha fo ere ere je ide e kare on to mohi am so taharim ana hu de kai qala man ambaka hala e so ka ene kare no no zo re no bibiri me ne mi mi قال نبأني العليم الخبير

bi ayi bi abi anta wa ummi ka ma ma tada mo nyam eh ma si sarai wo bi ma ma sacrifice wo bi na enebe mi eh na <laughs> enebe ma na ba de ya onye mo oda mi si pe onu je ma ka rodi allah anha fahbatuhu ku ka ya gan because o ka si ma ai ka wa ka to go mo jo kai e yo yo mo ri ken doctor to ma so nya mo dam dis lo je ka ma ta radi allah anha qam don to mo jo la ka go fa fa tu don jo la ka don to mo ri ko don to mo la ka e afa anti sauda alladhi ra'aytu amami ẹwà bí sójú ojú onímọ̀ ìrọ̀ ọ̀rọ̀ jámẹ̀ because ìlàwọ̀ ọ̀rẹ́ ọ́n tó mọ́jú ilẹ̀ kan tójú jẹ́ máa fẹ́rí ògbógbòrò lọ́tọ̀ọ̀tí náà ò sí ehe ha tó tó mọ́jú kọ́sọ̀ na àwọ̀wọ̀ òṣòjú jẹ́ nàkẹ́ mẹ́rọ ìjámin kóòtù náà ẹ̀ẹ́ mẹ́rọ lọ́kà fọláhàdáni fi sọ́bàrì láhàdàtàn àwùtáàni lọ́n tó mọ́jú sọ́lám sọ́lọ́lọ́hù alẹ́hàsọ́lám tó mọ́jú lọ́zọ̀ na lọ́zọ̀ àkúnáyìn ini oi oi shaka hauto na kai o oh shaka hauto kwero ntu muhimu oh, mere nwe isane awe yo ne na jini yo se kwa happen awa awa ku box na ndo ka eh kwa ku yo mi ko hera ho ra to mu ibe bo tonto muhimu so eh. tonto mu ye eh, ka isana ai ko lo jealous is part of women so mu na wo fi eni so inshallah doka والإرفاع الدعاء جملة من الفوائد ذكرها ابن القيم رحمه الله تعالى أوكي إني قرشة دوات ابن القيم أو مويتا ميان إني صافي عايفاني غيري أنا عينان رحمه الله تعالى من هو ميان بايان دوكا فقال ده ابن القيم ده كاي وفي إحفاء الدعاء فوائد عظيمة أوكي إني قرشة دوات anyị aịsa n'ọbẹ nwụrụ nri nye na ike ọyị na zọta ahaduha onye papa na annahu azamu imanan ọzọkọwe ka yi patattara kọwọ ṣẹjuwata yi ana jẹ nwuhi n'ime ẹni ọbin teme li anna sọhibihi ya alama na allaha yasma duwa ahụ agwubi ka yi agwọnẹsẹ duwa ntẹ daa maa ọ yẹ ka ụmụ hi awon rẹ yes ma do a kofi o e kai o me me site do na ma ni o o mo ri awon re wala kazalik doka wala ta kazalik qol inna allah yasma'u jahruna wala yasma'u in ahsayna okay e babo me bi ni koka kai inna allah fa ta mo yo yasma'u jahruna o mo ri awo e ki dai wala yasma'u ahfa'ana de e wo so bi e wi rain so wa asiru qawlakum àwọn ìjẹ́hàrò bí i ìnáhùn alímún bíbá àti ṣùdù ilẹ̀ àwọn òṣìṣẹ́ ìléwé ni mú kàátọ̀ ẹ̀hẹ́n jẹ́wọ̀ ẹ̀kú bẹ́rù rẹ̀ ìdá ẹ́ omúrí ọ̀yẹ́ ẹ̀ṣẹ́ náà ìnáyà sàgbọ́n ọ̀nà omúrí ìbùkútọ́ wà á bá àmàdúrà anáyẹ òpàtẹ̀kẹ́ rẹ̀ kí sọ́bì màsúwúrì wá sí kẹ́ nà

akụrụ emu kọọ nwa ma ma sọrị ịrịọ n'abọ ụmụ kee nsị na ehe eya nyiri eya eya eya kiri anyị dị ya maa nị ụmụ anyị jahannam ọ oh, ahụ jahannam na ha na ọ ha

aya e? a na nẹ́sẹ̀ kẹ́ òun mórí olóhùn àhẹ ẹ́ inú ìlòkútọ́ rẹ̀ then ẹ̀ka ń bẹ̀rẹ̀ ẹ̀ṣọ́ bí onye ìrìnlẹ̀ si yẹ ọ̀nyá ìfànú náà sì ọnụ na wà e, ọzọ ọzọ ọzọ ọzọ rákọ̀fẹ́ ọ̀zọ̀fẹ́ ọzọ ọ̀bẹ̀ bẹ́jọ́ báyìí adá iṣẹ́ ọmọ na

why steps na wete abide na karisa wala aya e na na koma meka adu no na be da kure wa yo ni do ni zan so adu no be mori ado e ya na bidan agu mori odo ana ko ko ba ma no ko no bidan na agu yo eh she tell us the do o eh, mori odo ya ka last time

ohe pɛtɛkin sunna ohe pɛtɛkai e afɛrɛ slack afɛrɛ jenerema kasumala wiye na juwa <laughs> shaitan ya tuwa fa wallahi shaitan wa na tuwa e. aro ko tuwa ya dabare jo bi jo mo le dia kusana shaitan wa tuwa ya ni sala de ki wa yo ne de ni sala ko shaitan do bare mama je da ai kure hiye eje no futu e ba udi abela kai ba o sanu na le tawe ire na kai wẹ́ẹ̀ dèdè china tó gbẹ́ni mùsàlá ṣe tẹ́ ǹdọ́ ọ̀kọ́ ọ̀wẹ́ àbá ńlọrọ̀ ọ̀tọ̀ ta. so anasi kìtẹ́ ní ògì bọ̀ pàṣẹ àti sọlá ilé dání kọ́ ọ̀ẹ́sì wọ̀ náà ààbò mẹ́ ṣe china yọ. ọmọ ní ànìkà yàtọ̀ ìfẹ́ kò fẹ́ sọ ọ̀gbọ́n ìwọ sóra rẹ̀ sọ ọmọẹ̀gùn ọ̀n tó mọ́rí ìwọ ẹ̀ẹ́tẹ̀rẹ̀ tó kọ̀rí náà. amana ka nso to nso ka nto mori te obe anya mama mori o o ka ko le so o adi islam so e ko kam kam mu dini ama ya na boyo o ko nso so yom to mori hin so agwo wo no satan now abu ma afi ma so we ko no ha huru din then ya dadwa duwa then aduwa no ye ameme me because ya kaka dua ohete bi wona ko zo mo be kai asiba ta la sewa o mo ri shi me pete pete so na mi je nan because ya kaya le le ro ka adu na adugu do mo ri na o ire e ha e e ha he na so se ha na ni ye ni de bi o ko mo kenyi je ye ni na ju ka e o mo ri me amira ja ki me mere po do su do na o wo tenyi su to za mo na o me ni Finish is kuma أبو baba wa ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقتنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم يا مصالب القلوب ثبت قلوبنا على دينك ويا مصارف القلوب صرف قلوبنا على طاعتك اللهم فقهنا في الدين اللهم آتنا حكمة التي من أوتى فقد أوتى خيرا كثيرا رب زدنا علما أجمعين اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم جنبنا من الفواحش ما ظهر منها ما بطن اللهم آت أنفسنا تقواها وذكر أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكهل إلينا الكفر والفسوق والإطيان واجعلنا من الراشدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم